My lord. Yes. No, no, no, no, no, no, no, You see, he is not divine. No lawyer can do this. If you're a lawyer, you do this. No lawyer. Officer. Our officer, there, there is an impostor here. This man is not a lawyer. Just calm down. Com comply with them. Hey, oh God, fàkókò yìí dá yín lójú wípé IAS unique homes and properties number one ni wọ́n kò sí báyóbáyó kò sí màgòmágó tí mo bá fi fọwọ́ sọ̀yà lórí nǹkan ó yẹ kẹ́ gbà yìí pé bó ṣe jẹ́ gangan nìyẹn ralẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kó o gbalẹ̀ ẹni tó bá ti sanwó kan allocate ilẹ̀ fún ẹni. two point five million naira péré làtàbí a ti ra gbà yìí ká iná ti wà transformer wà. aláṣẹ máa ẹ̀ka gbàgbé pásọ̀ fọkàn fún mi tó o bá ra ilẹ̀ ibi báyìí tó o sanwó ẹ̀ tán lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀bùn wà fún ẹ o. ẹ tún gbọ́. two point five million naira tó jẹ́ plot kan yẹn ẹ máa gba granite fifteen tons lọ́fẹ̀ẹ́ ẹ máa gba sharp sand fifteen tons lọ́fẹ̀ẹ́ ẹ máa gba setting sand fifteen tons lọ́fẹ̀ẹ́ ìyẹn tẹ́yìn náà bá pẹ̀lú ralẹ̀ yẹn látò máa retí yín láti bá wa dòwò pọ̀ ẹ fẹ́ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ fi pè wá bí ẹ lè pe iléeṣẹ́ ias unicoms and properties sórí nọ́mbà yìí zero nine one three nine zero one one two five five zero nine one three nine zero one one two five five tàbí kẹ́ tún pè nọ́mbà eléyìí náà zero nine one eleven ten fifty five fifty five zero nine one eleven ten fifty five fifty five iléeṣẹ́ IAS e wà ní Ansarudeen House Kuwari Road Pepsi Lábẹ́òkúta ìlú mọ̀ọ́ká ni wá a ò lè jẹ́ ẹ̀yàn oníbàárà wa kulẹ̀ ẹ̀yin náà ẹ wo iṣẹ́ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ń bí ẹ wo bó ṣe dáa tó ó wù mí kíwọ náà pẹ̀lú láti ralẹ̀ níbí. Hmm, ara mi èrírí mo rí oró ológbò látẹ àti pé àwọn àgbàbọ̀ wọn ní dán wò tẹ́ rí yẹn ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ẹnìkan ti dán wò lápá bí níbi tá a gbọ́ wípé wọ́n ní ẹnìkan ló ti pera rẹ̀ ní ohun tí ò jẹ́ o ó ti lọ sílé ẹjọ́ láti jẹ́ onídùúró ẹ̀yìn agbẹjọ́rò fún ẹnìkan eléyìí tí àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n yẹn nínú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdájọ́ àti agbẹjọ́rò rí dájú wípé a ó dàbí pé ayédèrú adájọ́ àbí agbẹjọ́rò ni ọkùnrin náà jẹ ìdí rèé tí wọ́n ṣe ní kó máa yọ gbogbo ohun tó gbé sórí àti aṣọ tó wọ̀ ìyẹn wíìgì àti gáàmù tó wọ̀ nítorí pé wọ́n ti jẹ́ afurasí wọn ni wọ́n furasí wípé kò kí ń ṣe agbẹjọ́rò rárá ìdí tí wọ́n ṣe ní kí ọlọ́pàá kó dúró sẹ́yìn rẹ̀ láti mú un òun nìyẹn hmm. eléyìí gbẹnu tán kódà ó yani lẹ́nu ó ṣe ní ní kàyéfì gidi gan ó yẹ fìdí ilé ẹ̀kọ́ àbíkẹ́ ẹ̀fìkọ́ lè dìkẹ́ gbọ́ gan nísàn-án bó ṣe ṣẹlẹ̀ ọlọ́run bá jọ kó máa ṣọ́ wa ní ọmọrílẹ̀ nàìjíríà nígbà míì mo gbé e fún yín torí pé <laughs> ọkàn yín le bí òkúta bíbẹ̀ bá kọ́ ni ò ní ṣàìṣe agbẹjọ́rò kó wá lórí láyà láti wọnú ìyẹn ìgbọ̀ngàn eléyìí tó jẹ́ ti àwọn agbẹjọ́rò ó yá ẹ jẹ́ ká wò kí ló padà gbẹ̀yìn ẹ̀ ẹ̀ láìpẹ́. No, No, no, no, no, no, no, You see, he's not behind. No lawyer can do this. If you're a lawyer, you do this. No lawyer. Officer, our officers, there, there is an impostor here. This man is not a lawyer. I have sought for their, I have sought for their assistance. This man is an impostor. And remove your wig and cap. You're not a lawyer. This man is not a lawyer. and I'm hereby ordering his arrest in my court. I want you, I want you to arrest him. I want you, I want you to arrest him here and now. The man is not a lawyer. The man is an impostor. So I've told you when I no no no no no. I have to you the issues I have. Where where where did you okay? Where did you graduate from now from from From From From did From make From is From number. From is From number. Officer, do you order you to arrest him? He might talk. Get him arrested. You guys, no, no, no, sir. What is your call to buy number? What is your name? give us their name. Don't allow him. He borrowed your no sir. Listen, come, come, young man, you have your own. He borrowed it. He said he forget the I got his back. Please call me. Officer, officer, put on the handcuff. Calm down. When you get there, you will settle it. Just calm down. Calm down. Just calm down. Co comply with them. Hey, oh God,